ká tó wá jẹ fẹ́ rìnrìn iye ọ̀nà wa ti wá ṣe papọ̀ o. gbogbo ìrìn àjò kọ́ ní ìrìn àjò ọkọ̀ ìwé lọ́kọ́ láyàláyé ìrìn àjò ni ó fáwọn tó mọ̀ ìrànlọ́wọ́ fọ́mọlàkejì náà ìrìn àjò ni ká má lọ daṣọ fẹ́ni tí ó fa tọrùn ẹni yá. Ah, ah, ah, Tàbá rìn jìnnà láyé, a máa rí páyé tí lè o, ayé mọ̀ ti gbẹ̀gẹ́ jù bá ti rò lọ. Iye iye iye màtàkà mẹ́ni tààkà mẹ́ni kò sọ́wọ́ ìkànnìyàn mo gbàdúrà dákun gbọ́ o. Èdùmàrè dákun ṣe nǹkan sí ọ̀rọ̀ ènìyàn ènìyàn ti yí padà kúrò lónìí ó ṣe dáadáa ọgbọ́n ẹkún ọmọlàkejì làwọn fi ń ṣayọ̀ ẹ o ohun ìtìjú yìí ìgbà kan rí làwọn fi yangàn Ìsẹ́yìn. báyé ṣe dàrẹ́ o báyé ṣe dáná nù ni kọ́lọ́run tètè wá o kó wá yóhun gbogbo padà ènìyàn ti dorí ayé kodò ìbẹ̀rù ọlọ́run kò sí mọ́ igi múlẹ̀ ò jẹ́ nǹkan kan mọ́ láyé táwa yí ọlọ́run jàre ibo lójú rẹ wá òun káyé tó bá nǹkan jẹ́ ètè wá tún wáyé ṣe ayé ti ń wá nǹkan níbi tó fi ayé ti dòbìrí pò ayé ti dà bó ṣe fi sí o. Oh, oh, oh, oh. Èdùmàrè dákun ṣe nǹkan sí ọ̀rọ̀ ènìyàn ènìyàn ti yí padà kúrò lónìí ó ṣe dáadáa ẹkún ọmọlàkejì làwọn fi ń ṣayọ̀ ẹ o ohun ìtìjú ìgbà kan rí làwọn fi yangàn ìsẹ̀yìn. Ah. year. ti rẹ̀ mí. mo ti bọ̀. Eh, atọ́jà ni. kò tí ẹ ṣe kò sí ètò kan mi pẹ̀lú ọ. ẹgbọ́n mi kí ló ṣẹlẹ̀. olóòk olóòk mọ́tò mọ́ mi. kí ni gan-an. Ah! ó yá sílẹ̀kùn yẹn. kí ló ṣẹlẹ̀ gan-an ojoojúmọ́ ni kí ló ṣẹlẹ̀ kí ló tún ṣe ṣe pé náà la lọ sọ́jà. sílẹ̀kùn mọ́tò yìí. Ah! ẹ má sílẹ̀kùn o ẹ má ṣí o ẹ má ṣí kí ni. wá ọdún ẹ̀dá mi ló ṣe bẹ́ẹ̀ tí mo dúró ṣe. ẹ má nà mí lọ. ọjà lẹ́tí bọ̀ láti aago mélòó. Ah! kí ló máa ṣe kí ló máa ṣe o <laughs> gbà mí. kí ni gan-an ah, kí ló ṣẹlẹ̀ gangan náà. wọ́n pẹ́ máa sọ fún ẹ pé tí bá bára mi sọ̀rọ̀ kó má máa dá sí. ẹ̀yẹ lọ fọwọ́ kàn wọ́n o ẹ má fọwọ́ kàn wọ́n o ẹ má fọwọ́ kàn wọ́n o. ó ní kó ṣí ilẹ̀kùn anyway tó bá ṣí ilẹ̀kùn èmi náà ní kó mi. ẹ má jáde o ẹ má jáde o àti tó yẹ má jáde o. ó dàtú ọgàn ló ń kọ́ ìyàwó mi sí mi àbí. ẹ lọ kọ́ ìyàwó mi sí mi. kí ni kí ni gan. dodo wa. kí ni anyway o fẹ́ ṣílẹ̀kùn àbí. ẹ kò ní kó bẹ ẹ kó bá ṣí tí o bá ṣí mi ò ní kó mi. ẹ ó yà ẹ̀dẹ̀ wọn máa nà wọ́n lójoojúmọ́ sẹ́yìn nìkan ni ẹ̀ ṣọ́kàn gan lẹ́yìn yìí ṣọ́kàn ni yín ah. ojoojúmọ́ ẹ̀ wọ́n máa nà wọ́n kí ló ṣẹlẹ̀ tójọ́ ọmọ ọ̀dọ́ ni. Ah, Bùsáyọ̀ èmi ló ń bá sọ̀rọ̀ báyìí mo fi ọlọ́pàá abúlé ẹjọ́ máa jìyà eléyìí. <laughs> ó yà torí tí kọ́lá ṣe lọ sọ́jà ní kí ló ṣẹlẹ̀ sẹ́yìn nìkan ni. tóoru bá mu tépo bá tọ́nu mọ́tò tí èsì òṣìṣẹ́ mọ́ tóoru mu á jáde. ẹ̀yẹ lọ fọwọ́ kan ẹ má jáde ojoojúmọ́ kí ló ṣẹlẹ̀ ṣọ́ fi ṣe mi èmi máa ma sọ̀rọ̀ school. kini. èmi so mm-hmm. ah very good wọ́n ti ń tọ́ ẹ àbí kò sí wàhálà. ẹ ó yé mi nǹkan tó ń sọ tọpẹ brown sugar for bim ló máa ránṣọ wedding ẹ ó tó ní Felicia ó náà wà pa ọ̀rẹ́ mi ni tó sì àti mímbọ̀ ọmọ ìyá mi náà náà méjì. ẹ eh, ok jẹ́ kí n pẹ́ padà ẹ eh, mo fẹ́ àtẹ̀ǹtì nǹkan ok. mi. báwo ni ṣé ti rí transfer tí mo ṣe fún ẹ. bẹ́ẹ̀ ni mi in fact ó ju nǹkan tí mo expect lọ thank you. of course i wanted to surprise you. ṣe thank you very much. Mm. ṣáàjọ nítorí ọ̀nà kọjú sí rẹ̀ ṣọ́ra àwọn aṣọ oní stone oní ṣàìṣàì wàá ṣì wọ̀ tó bá ṣe tán ní school sista mi ṣe bẹ́ẹ̀ náà lè ra wọn fún mi. gbogbo àwọn bags tó máa ń gbé tó ní pearl lára ẹ̀ ní ìmọ̀ bíi tí science student ń gbé gbèrú báàgì báyìí. and they always serious minded students. n kò ti bẹ̀rẹ̀ fún mi náà ṣáà ni màá gbé. mo ti gbọ́ mhm. off you go now. okay okay. pèmí tó bá dé school o torí ọlọ́run. I mm. tọ́jú ara yín. i will darling. i will miss you. i will too. <laughs> okay girl you be good. ẹ pè mí o. of course. Mm -hmm ṣe jẹ́jẹ́ jọ o. ó ti gbọ́ o. okay darling. yes ma'am mo sọ fún mi pé mo fẹ́ rin yín mọ́. Eh, that reminds me màá gbé báàgì mi sí à ń jáde i need to get you some clothes. Eh, nǹkan tí mo fẹ́ rin yín fún ni pé mo mo mo yeah mo wá jí no yeah mo jí mo wá jókòó mo oh lálàá pé mo fẹ́. ọkàn it's a very normal thing kéèyàn lálàá kéèyàn dẹ̀ jí lójú oorun tó ti sùn àbí maybe you didn't position yourself well nígbà tó sùn ló ṣe ń lálàkàlà oríṣiríṣi go get changed and check jákàjáde ṣó ti yà. ẹ ló mọ̀ pé ọ̀dọ̀ bídèmí lèmi ti máa júrì tèmi o ok ok wọn náà lè ra mbẹ kò wọ́n jù of course of course ok màá pè é padà mo fẹ́ jáde nísìnyí. ẹ ṣe kan I really appreciate gbogbo aṣọ tẹ́ rà fún you're welcome. Yeah. Um, well mo Sado mama Glade òun ni kó lọ fix ẹ̀ ṣó ti gbọ́ mi ìfẹ́ àwọn irun tó ń di yìí o. ó ní kò tí mo tún fẹ́ sọ fún yín eh, àwọn aṣọ yẹn ó ti ṣíra ńlẹ̀ jù mí ò ní lè wọ̀ eh, ẹ́ láì ṣe pé bóyá mo fẹ́ máa rìn ìrò káàkiri jù. ṣó wa ókè èmi ni mo lówó tí mo fi èmi dẹ̀ ni mo ní ilé tó ti fẹ́ máa wọ̀ wọ́n and i'm comfortable with them. àwùsùbìlà inú be ò No, ṣe rálẹ̀. kí ló gé ẹ jẹ. hello. mi ò lè ṣe rálẹ̀. tó bá fẹ́ remain nínú ilé mi you need to follow my rules okay. okay. so go upstairs kó lọ change àwọn aṣọ yẹn. kó dẹ̀ lọ bá stylist tó wà ní across the road yẹn kó lọ fix irun ẹ̀ ń bẹ̀. okay ma àwọn òsibẹ̀là bíi ipá àmọ́ àwọn èèyàn lọ́hùn àmọ́ àwọn tó ń kírun déédéé irú ẹ̀ lọ́ máa mú kinní lé lọ́wọ́ sí tó máa gbé hànú. gbogbo ilé tí mo kó sí báyìí torí Ọlọ́run ìwáṣọ tí mo wọ bó ṣe ṣẹ́ra lẹ̀ ìgbà tí mi ò wáṣọ tó ṣẹ́ra lẹ̀ gan ọkọ madam disturb mi gbogbo akitiyan mi ládẹ ti sọ fún wọn sí bá ipa bọ ló já sí eh, ṣe báyìí kí ni fẹ́ ṣe báyìí and I love her so much. Oh. my darling friend sọ̀rọ̀ okay, well, eh? ní sorry, so sáré sọ oúnjẹ yẹn ó bínú. sọ̀rọ̀ ọ̀kẹ́ so bobo you change no he still beats you like this. Oh. <sighs> Hmm. sweetheart kàkà na rayaje, lára Bobo jẹ ń fi gbogbo ọmọ inú ẹ̀ bí obìnrin ni o. nǹkan tójú mi rí ẹnu What then are you still doing in this marriage? What am I still doing? Yes. In my husband's house. Ah. Hey, kí ló mi báyìí kí ni mo ṣe ṣe mi báyìí? Mi ò lè kúrò níbí. Gbogbo mama manage inú rẹ̀ tó bá nà mí lójú lẹ́yìn, á nà mí lára lọ́la, máa padà wá òkè tó bá yà. Ìwọ tó pupa tó dáa báyìí. Kọ́kùnrin wa sọ èdè pọ́ńtì máa kó dẹ̀ ló ṣe fẹ́ remain in the marriage. Well, as usual, mo tún ti sọ tèmi lẹ́yìn mi. Babes, I understand you, Ma worry. Temi no yé mi, ṣùgbọ́n jẹ́ kí n fi aṣọ tí mo ní bí n bọ̀ fẹ́ bá mi sáré fi bíìtì sí ẹ̀jẹ̀ mu wa jọ ní kó bá mi kó stone sí bó ṣe bẹ́ẹ̀ kó stone sí tiẹ̀ náà ń bọ̀. ṣé o ṣáà lè gbọ́ iná wọ́n máa wọrí tiẹ̀. I don't want to lose you as a friend. <laughs> don't worry. Kante o de so beautiful girl di punching bag me understand. okay yeah okay má worry yeah ìwọ lọ sort her out má ṣètò you look good by the way babes mm-hmm. kí ló dé tó máa ń àmì pampa ẹgẹ ìyá ó máa ń ṣe bí bébì o kì í fẹ́ kó ṣiṣẹ́ púpọ̀ why. ṣorí nífẹ̀ẹ́ mi ó ti wà pẹ̀lú mi ọjọ́ ti pẹ́ she was fifteen when she came here so ó natural kí pamper ibi ọmọ mi. <laughs> well mo fẹ́ kó mọ̀ wípé àwọn èèyàn ṣe é gbà láàyè púpọ̀ ṣá. don't worry <laughs> ó ti mọ mi lára. it's okay. she's a good girl you will like her no worry. All right. ṣé ẹran ẹ ti tó. no that's fine that's well okay. ṣé kí n this. no more okay for now. Oh. There you go. Thank you. Ó tutù. Nífẹ̀ẹ́ mi mọ nǹkan tí like. Mm. Ìwà àti nífẹ̀ẹ́ mi ẹ̀yí ṣá. Yeah. <laughs> méjì ló jà yín o ta ló fẹ́ lóyún. jọmọ ẹ jọmọ màá sọ ọ mo fẹ́ try láti rántí. Ah, ah! wá jẹ́ tòun pé ká má jẹ yóò ẹni á pé ká daṣọ bò tó wá ń gbìyànjú àti jáni sí o ẹ wo ènìyàn ẹ wo ènìyàn o abẹ́ òre nìyàn àforesún ní í ṣe. ọlọ́run gbogbo ìka ènìyàn tí mo kó mọ́ra tèmi ò mọ̀ léèyàn ìka bá mi tú wọn láṣìírí. La má jẹ́ kí àṣírí wọn kò bò ó mọ́ kó tó di pé wọn ò bà mí láyé jẹ́ ẹwẹ́ ènìyàn ẹwẹ́ ènìyàn. forgive me àṣìṣe ni please. wo jẹ́ kí n sọ fún ẹ mi ìbẹ́ lẹ́jọ́ ṣé tó bá ti bí ìmọ̀ inú ẹ̀yẹn tán you live in my house tó bá ṣe bí ọmọ inú ẹ̀yẹn tán you live in my house kò sí nǹkan méjì tí mo fẹ́ bẹ̀sùn jù yẹn lọ jọ ti gbọ́ I cannot cope anymore. ẹ ṣe máa. okay. Um, sista ní pé kẹ́ rest dada kẹ́ tó lóògùn yín so later driver máa wá gbé yín hospital for medical check up okay. all right thank you so much ẹ ṣé gan. ó dàbí pé kò yẹ mi ò lè lọ́mọ yẹn kúrò nílé is part of this family already. àǹtí mi fine ẹni tó fún lóyún sá lọ àbí ó ṣàlẹ̀bí àbí ṣé bọ̀bọ̀ yẹn ò lẹ̀bí ni kó lọ báwọn ẹbí ẹ̀ nà wọn. okay I decide what happens in this family and I'm telling you Nifemi is going nowhere. ẹ bọ sista. Hey, you will not ask me any more questions in this house okay lọ ṣe nǹkan tí mo rán èmi kàn fi pé. tó bá ti wálé láti school but man get on my nerves go and do what i asked you to thank you. mo rí nǹkan tóun náà wọ kiri inú ilé ó dàbí kí n máa bóun náà sí pé nǹkan tó wọ ó short mo ná kọ́nu ilé kó lọ bọ̀ àbúrò mi náà ni màá pe nífẹ̀ẹ́ mi nàbí kí ni mo fẹ́ pè wálé ti pọ̀ tó bá ti wá láti school báyìí wàhálà ni. Ah. ẹ̀gbọ́n mi. Ṣé wọn pé lẹ́yìn Ọlọ́run ẹ̀yin nìkan mo tún ní. Ah, lẹ́yìn ọlọ́run hmm. èmi nìkan ló tún ní ṣayọ yóò rọ̀ wọ́n nìyẹn ṣé mo ti wá di mugun náà nìyẹn ah, ṣé o ní boyfriend ni àbí o láwọn tó stars. ẹ̀gbọ́n mi yẹn kọ́ là ń bá yín sọ ah, eh, abẹ́ tún ní àbúrò mi lẹ́yìn mi ni. èmi ò mi ò lábúrò mi wọ́n nìkan náà ni. tí n bá wá lọ́kọ tí ọkùnrin gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó tẹ fẹ́ wá kí mi tẹ wá rí tó ná mi tó jẹ́ pé ọ̀dá mi gan ti fẹ́ kú kí lẹ máa ṣe. Ah, kò yé mi o mo fẹ́ wá kí ẹ nílé mm. mo wá rí ọkọ ẹ ó wá nù ẹ. ẹ kí ni màá ṣe ju pé màá béèrè pé kí ló ṣe ni. Ah, ah, tí mo bá wá jẹ̀bi nǹkan. màá béèrè pé kí ló ṣe o tó bá sọ nǹkan tó ṣe fún mi o màá béèrè bóyá o jẹ̀bi bóyá o jàre ṣé wàá ní mo sọ yẹ because ṣé wọn náà mọ̀ pé sórí gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń pa ń tọ̀ fún wa kékeré ńgbà kan pé kọ́lọ́ tó dá wa sáyé o ọlọ́dẹ ọkọ dá wa ní oríṣiríṣi nǹkan ọdẹ lómi mọ́tò ọdẹ lómi igi ẹlòmí lẹ́yẹ ẹlòmí lẹ́rùn níta lọ́nà ẹ̀ṣẹ̀ wa sọ wá di èèyàn ṣùgbọ́n pé àwọn ẹlòmí nǹkan tọ́nà tí kọ́kọ́ dá wọn yẹn wọn ò lè má wùwà bẹ́ẹ̀ ẹlòmí ṣì máa ma wùwà á sì lọ́pọlọ ẹran ọpọlọ igi tó yẹ pé o máa ní láti láti láti lù ú ọmọdé tó bá lọ́mọ kékeré tí ó fẹ́ gbọ́ràn kéèyàn lù kí ọpọlọ ẹ̀ kó lè ṣe kíni kó lè pè ṣe ògùn ṣe pé ẹni tó ń lu ẹni tó ń lu yàn tọ́gbà náà bá lu ẹ̀ kò ya wèrè tó bá ṣe kò ní lu ẹ̀. tó ẹ máa filẹ̀ kó fi nà mí kó tó di pé béèrè lọ́wọ́ ẹ pé kí ni mo ṣe tó máa fi pa mí ẹ̀ ní ṣe nǹkan kan. ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ mo yan jẹ́ nìyẹn kí n kàn rí pé tó gbóòlù ẹ̀ kí wọ́n á máa bàjá mo yan jẹ́ mo láti béèrè bóyá o jẹ̀bi àbò ṣé nǹkan tí mo sọ yẹ àmọ́ tó bá wa jẹ̀bi pé o jẹ̀bi ìwọ náà mọ orí ẹ̀gbọ́n tó ní wàá mọ̀ pé ẹ̀gbọ́n tó ní wàá mọ̀ pé kò gbàgbàkúgbà àmọ́ àìní jẹ̀bi tí mò ń sọ náà nǹkan tí mo mìíràn ni pé bóyá ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń gbọ́ ni o ó jáde ó tètè wọlé ó sì ń jẹ fúngbà tóun ò gbó lẹ́nu tó bá ní á náà ni even kan tó bá béèrè bóyá obìnrin bíi twenty thousand naira lọ́wọ́ ẹ̀ ó ní ẹ̀ eh, my dear gba two thousand ó dẹ̀ bá gbà bẹ́ẹ̀ olóhùn olówó gangan báwọn máníjẹ tó bá fún ẹ wàá gbà bẹ́ẹ̀ bó o ṣe lè jẹ̀bi nìyẹn o àmọ́ náà kí èmi ráìtì ó ti jẹ̀bi o ò gbọ́. ẹ ṣe nǹkan tí mo kàn ní bèrè lọ́wọ́ iná mi. ẹ tí nǹkan mi bá ṣe ń gbénu ẹ jẹ́ ń gbọ́ o màá mú lésì ọ̀rọ̀ màá fún ẹ lésì ẹ èmi ló fẹ́ máa lẹ̀ da ọ̀rọ̀ fún mo mi ò ga ọ́ lélo dàbí gold medal yìí kí ló ṣẹlẹ̀. fílẹ̀ má gbin náà ṣó fẹ́ jẹ́ kó fọ́ ni. Ah, má bínú ọ̀rẹ́ mi ah, ọ̀gá. it's okay wá jókòó. Ah, eh? ó ti bọ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi inú ayé ló wà o. tó bá tàn ní tara mi so how far báwo ni everything. ọ̀rẹ́ mi mo máa ké o obi skin ẹ ṣe ń glow tí gbogbo ẹ̀ ń glow. skin wo ló ń glow stop jọ. ẹ wo bó ṣe fresh àwọn ọ̀tí ẹmu bóyún ṣe máa ń man. iṣẹ́ mi kí lè jẹun mo máa ń ṣe ọ̀pọ̀ the time. pẹ̀lú ọ̀rẹ́ mi Oh ìtọ́ ìnáwó yìí now? ṣe ń dán ni. so how far now. i'm fine So, báwo wá ní ọkọ ẹ ń kọ́. ọkọ mi bíi ti stop it now ah, madam wà lára àgbọn wà lọkọ ọ̀gá mi. ok o ọkọ ọ̀gá ẹ ń kọ́ o. ọ̀gá mi wà. ọ̀gá ẹ náà madam. she's fine too. i hope she's doing normal wọ́n gbìyànjú wọ́n tọ́jú mi àtìgbà tí mo ti lóyún ṣáàrí everything so wọ́n jẹ́ kí n ṣiṣẹ́ bí ti bá jókòó sí náà ti máa wá gbóúnjẹ wá bá mi you know she's trying. that's nice but wọn ti ẹ̀ ní choice ni wọ́n gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ níṣẹ́ kí lọ́ọ́ gbà nù lè ah, wọ́n jọ ń ẹ lọ no time o bá ṣe wà yìí ń sìn ah, gbogbo omi tuntun ti rú o cause kò easy láti gbóyún náà ṣó possible ni wàá máa change yà máa fún ẹ láwọn format kan tó máa lò nílé ìwọ ni ìyàwó náà ọlọ́mọ ló lọ́kọ náà so o lè máa dọ́ọ̀la rẹ̀ mo ní àwọn format kan tí mo máa rẹ̀ sí tó jẹ́ pé wo má dọ́ọ̀la rẹ̀ o you don't have to dull yourself ìwọ ló gbóyún náà ìwọ ló lọ́kọ. Ah, gbogbo ètò ìṣèmí ò rí sí o. ó tọ́ ló sàn. ṣe hàn ọ̀dà níbẹ̀ ni. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o lè jókòó wá rọjú ni ààrẹ fi wá sáà máa gbẹ́sẹ̀ ẹ lẹ́kọ̀ọ́ fún máa gbẹ́sẹ̀ ẹ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ irọ́ lọrọrọrọ ní sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ tí ọmọ dání lẹ́tọ̀ọ́ sáré sílẹ̀. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọ́jú o sit down síbó pẹ̀lẹ́ pẹ̀lẹ́. oya Charles, oya pẹ̀lẹ́ pẹ̀lẹ́ oya oya oya pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọ́jú ṣàròjú rọ́jú bí ẹsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan níbi lẹ́yọ kọ̀ọ̀kan. kọ́kọ́ ìdí mi kan mú wọlé dúró náà má jókòó síbẹ̀. má oh bẹ́ẹ̀. oya oya pẹ̀lẹ́ oya oya pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ máa débẹ̀ sí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ you'll be fine. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ́ débẹ̀. Bẹ́ẹ̀ni kò sọ̀rọ̀ ìka ènìyàn. Mo gbàdúrà ènìyàn ti yí padà kúrò lónìí ó ṣe dáadáa ọgbọ́n ẹkún ọmọlàkejì làwọn fi ń ṣayọ ẹ o ohun ìtìjú ìgbà kan rí. àǹtí Tóyìn lóòótọ́ ìyàwó mi lè jẹ́ bí omi ò lè róòótọ́ ọ̀rọ̀ lẹ́kẹ̀ máa sọ̀rọ̀ because obìnrin lèmi náà tí ọkùnrin kan bá ń treat mi báyìí ẹ wò ti kúrò lẹ́ẹ̀ tipẹ́tipẹ́ o mo dé ti bá ẹ̀gbọ́n mi sọ wọn gbọ́ sí mi lẹ́nu mo wá realize pé ó dàbí pé bọ́n ṣe máa ń nà yín yẹn ó máa ń dùn mọ́ wọn kò dáná o. I've tried all my possible best gbogbo akitiyan mi pàbó ló já sí mo tún fẹjọ́ ẹ̀ lọ sùn mọ́ sí ọjọ́ tí mo fẹjọ́ ẹ̀ lọ sùn yẹn ọjọ́ yẹn ló wọ̀ sí ju tẹ́ bá lílù tó lù mí ah, ah, in fact ó kù díẹ̀ báyìí mi ò bá dákú kí ni mo fẹ́ ṣe ẹ eh, ṣé tí gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ ṣé tí wàá sọ fún àwọn ọmọ mi. ẹ eh, kí lè sọ yẹn náà. àwọn ọmọ mi. ah kí lè sọ fún àwọn parents tèmi. Eh, kò ní tó ṣẹ́jú kan báyìí wọ́n máa kó gbogbo ẹrù mi kúrò lé ẹni. ẹjọ́ kí lè rè mí kí lè rè mí gangan tó bá kó mi kúrò lé ọkọ mi. mi ní choice màmá ló ni olóhùn mi ní nǹkan tí mo fẹ́ ṣe màmá fi ẹjọ́ mi ọlọ́run ni màmá máa rò fún I don't have any choice ẹ má worry. bó kí wọ́n ní gbogbo ilé ìbá ẹ̀ ẹ kí ni ká wá ṣe sí báyìí mi ò láì gbọ́n ṣe náà yín o mo ò láì kẹ̀ rárá. ẹ má wo ìṣẹ̀gbọ́n ẹ pẹ̀lú kí lẹ máa jẹ. ewo mi ò jẹ onú mi ò dùn jẹ. ẹ má wo oríṣẹ̀gbọ́n. jàlọ. nífẹ̀ẹ́ mi. Ah. Ah. ẹ káàbọ̀. báwo ni nífẹ̀ẹ́ yes. ṣé o gbọ́ pé ó ń kí ẹ ni. mo gbọ́ ṣé dandan ni kí n dá lóhùn. adẹ̀kùn ibi náà wà. ó ṣe jàre má bínú ṣòtìbọ má bínú má má dá lóhùn ṣáà ignore bá mi kó àwọn èrò tó wà ní bùtù ọlẹ. báyé ṣe dàrẹ́ o báyé ṣe dáná nù kọlọ́run tètè wá o kó wá yóhun gbogbo padà ènìyàn ti dorí ah. ayé kodò ó ti ẹ̀dá bá mi gbọ́ wọn mi kí n bá ṣe rí. ọmọ nọ́mbà yín gbé ẹ̀fọ́ ni gànṣá ṣe rẹ̀ pé easy kéèyàn gbóyún sínú kéèyàn bímọ ni ṣó easy lẹ́yìn ò ti bí kan fún mi lọ́mọ mi kí n bá ṣeré náà. ẹ stop ẹ náà ọmọ yín bá wo ọmọ yín àbọ̀mọ̀ mi ẹ kúrò nínú ẹjọ́ kíkọ dájọ́ nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi. bọ́lọ́run bá ṣe tiẹ̀ ó yọ lọ́rùn ó lè máa yé nìyàn àdákẹ́dájọ́ lọ́ba òkè. nífẹ̀ẹ́ mi sọ bẹ́ẹ̀ fún ẹ. Ah. is she mad? imagine ah oh ó ti gbàgbé pé ọmọ ọ̀dọ̀ lòun jẹ́ nínú ilé yìí àwọn náà ti ń ṣe gàdá ó ń ṣe gáàjà bọ́ kí lẹ́sìn ò sọ fún mi lórí fóònù ẹ kó sọ fún mi lórí fóònù náà yẹ àbí gbà tí mo wá bá yín lọ́sítítù kóun wùwà bẹ́ẹ̀ ta ni ò bá gbọ́mọ sílẹ̀ bí ò kì í ṣòun lọ́mọ tí ò níran yẹn oh, òun náà ti sọ̀rọ̀ ẹ̀dí kan tó ń já ọbẹ̀ máa treat fọ́kàn máa dì pẹ̀lú ẹ̀ babe babe. no jẹ́ kí n jẹ́ kí n deal pẹ̀lú ẹ̀. mi ni kó má bá wí but please do it very very gently. gently pẹ̀lú ọmọ yẹn tó ń bá ìyàwó tèmi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. i have a lot to lose jọ. mo lè pretend bẹ́ẹ̀ no ọmọ yẹn no mo sorry mo lè pretend bẹ́ẹ̀. wọ́n ah. ní sùúrù. ìwọ ọlọ́run ò dẹ̀ jọ kó tẹ̀ gbàdúrà mi kójú ọmọ ẹ̀ ọkàn ẹ̀ ọkàn péré kí n tẹ̀ mú pé èmi ni mo bí ò dẹ̀ jọ ṣíjú àánú omi ọlọ́run. ṣé wàá kí ló tó ń báyàwó mi sọ̀rọ̀ rúdì bẹ́ẹ̀ ṣọmọ nǹkan tó ń ṣe á oh now ó ti bímọ kan ó ti ń gun ẹ àbí ó ti ń gun ẹ now listen next time tó bá báyàwó mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ you are gone alright. di méjì èmi nífẹ̀ẹ́ mi máa ń. èmi tún ni di méjì. ok tí mo bá ṣe ìtẹ̀lẹ̀ i'm sorry mi ò láì bó ṣe ń pariwo bá mi sọ̀rọ̀ sẹ̀rù tí ẹ lùfẹ́ báyìí. sẹ̀rù tí báyìí. ìwọ náà tẹ̀lé dá padà fún mi ẹ eh, ká tẹ̀ fà díẹ̀ ò lè rárá ẹ <laughs> eh, but all the same rọra máa bá sọ̀rọ̀ ṣe ti yẹ ó ti yá jù náà ó tiẹ̀ jẹ́ kó tutù náà ọkọ̀ kù fún bẹ́ẹ̀ yẹn. ọwọ́ tí wọ́n gbé wá ni mo gbé fún wọn náà ah, ah anything anything wọn máa sọ pé kí n máa gbọ́ ọmọ wá kí n máa gbọ́ ọmọ wá ṣé oyún yẹn easy làwọn náà ti bímọ látijọ́ yìí ni ṣó easy ni. ẹ eh, ṣùgbọ́n pé tí ò ní rú ẹ̀ ní olè mọ yẹn ni kò lè mọ iye gbéyàn lóyún nígbà tí ò ní látàárọ̀ dalẹ́ rí so ó máa affect brain ẹ̀ ó ti yẹ understand ẹ̀ sìn ṣé kí n má parọ́ fún ẹ mo like èsì tó fún un mo láìkẹ́ ẹ̀ bá jẹ́ ọ̀nà mo láìkẹ́ ò kọ́ fún dada but you see the truth is mm, tí n bá máa mú ọ̀bọ àṣekínni àṣebí ọ̀bọ tó bàbá fún báyìí ìwọ náà fún báyìí tó bàbá fún báyìí ìwọ náà fún báyìí títí tó máa fi ṣekínni tó máa fi gbà mú so mo fẹ́ ká ra ṣe tá a bá ń kọ fún sísinsin ó lè fẹ́ fura o. okay mama you have to play along fọkàn balẹ̀ mm. okay really come baby come give it to me don't worry jẹ́ kí n dọ́gbọ́n ránṣẹ́ kí lè lè di tiwa ara ẹ̀ka ṣe é sọ. má tíra yẹn pẹ̀lú ìyàwó mi mọ́ o <laughs> má tíra yẹn o. gbogbo nǹkan tí wọ́n ṣe gbogbo nǹkan tó bá fẹ́ sọ kọ́kọ́ ti dènà. ẹ má bínú sí mi mọ́ mo mọ pé gbogbo mo ṣe sọ̀rọ̀ sí lánàá yẹn mo mọ pé kò dáa but mi ò mọ nǹkan tó tiẹ̀ ṣe mí mi mọ bóyá mo tiẹ̀ mọ tí ẹ má bínú ẹjọ́ náà mo mọ pé lọ́ọ̀bù mi náà dẹ̀ lọ́ọ̀bù mi ẹjọ́ má bínú sí mi. inú mi tiẹ̀ dùn pé o realize pé nǹkan tó ṣe ọ̀dà mo ti dárí jẹ́.

kó ayé ohun gbogbo padà ènìyàn ti dórí ayé kò tó ìbẹ̀rù ọlọ́run kò sí <laughs> gbogbo nǹkan ló ń fi sẹ́nu. Hmm, ọkọ mi hmm? oh. <laughs> <laughs> ah. wà á dẹ̀ sí ṣòro. <laughs> Hello. Hey, hey. Yes. Mm. <laughs> My son is so cute. Gwa, gwa, <laughs> Yes. Gwele. Take this one. Yes. Gba. Da-da, da-da, da-da, da-da, da-da. Hey, your food. ẹkún ọmọlàkejì làwọn fi ń ṣayọ ẹ. sọ lọ́wọ́ omi sọ ọlọ́run bó ṣe dáyé kọ́ yìí ènìyàn ti sáyé dìdàkudà adákẹ́dájọ́ máa wò rànmọ́. ó ti change àbí. kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ burúkú gba ní orí mo sọ̀rọ̀ burúkú gba ní orí mo reset brain ẹ̀ ah mo jẹ́ kó understand irú èèyàn tó jẹ́ nínú ilé yìí ah ìwọ ló ń gba gbogbo rọ́bìṣì ẹ̀ mo ti máa sọ fún ẹ kàn ṣe gbogbo nǹkan lọ́rọ̀ tuntun máa ń tún ṣe ah, ọkàn balẹ̀ babes. in fact ọ̀rọ̀ tó sọ yín wà very effective ó jí gbé ọmọ yẹn wá bá mi nù yàrá yẹn kí n tó dìde lórí bẹ́ẹ̀ ló ti gbọ́ ọmọ yẹn sẹ́gbẹ́ mi. ká ní kò ń ṣe pé bóyá ọmọ yẹn lè fẹ́ mu yàn lóru àbí nǹkan kan ló ṣe wá gbé lálẹ́ yìí ó yẹ kó bọ́ ọmọ yẹn nù yàrá wa ni. ìyẹn náà lọ́jọ́ nítorí pé ọyàn tó ń fún yẹn gangan ló jẹ́ kóun fúnra ẹ̀ sì wà nínú ilé yìí. really. Ah, after a year ó yẹ kó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ìgbé àfẹwé lọmọ bá di tiẹ̀. <laughs> thank you baby thank you so much Come for making on. me happy thank you. don't worry darling i'm all yours i'll do anything for you. i know right. ah i really need to go to the salon kí n tiẹ̀ wá lọ fix irun. no mo love natural look ẹ báyìí. you do. mo máa ń fẹ́ kó wà yìí ó yẹ kó mọ̀ ẹ́. ẹ kú lé o báwo ni ní jẹ akú gbádùn. ẹ láìkẹ́. nífẹ̀ẹ́ mi kí ló dé tó mu alcoholic wine a ní fruit wine púpọ̀ nílé náà tó bá tiẹ̀ fẹ́ ṣe fàájì. kò tó wù mí mu yẹn ṣé iná láìkẹ́. bó yẹ kó máa ro tọ́lá mi lẹ́kàn lẹ́kọ̀ọ̀kan ọmọ mi ò lè máa bẹ̀rẹ̀ sí ìdánmọ́ mi pẹ̀lú alcohol náà ṣó fẹ́ kó máa sùn bí ọ̀dẹ̀ látàárọ̀ dalẹ́ ni you cannot do that as a nursing mother you can't. but nǹkan me feel like last. má mú mọ́ ni mo sọ máa ro tọmọ mi ṣó ti gbọ́. o ti ti mú. tàyí tó kunu kọ́ọ̀pù yẹn nù má mú mọ́. a máa ń jẹ́ ìtúrúpì gan. ilé. ìgbà tá a bá dé amẹ́ríkà tá a mo dé kitchen sí mi ò bó ń jẹ kí ló ṣẹlẹ̀. ṣé bí ngbà tí mò ń dáná láàárọ̀ ìwọ ló sọ pé òwò jẹ pé tó bá ti rẹ́dí láti jẹun wá dáná fúnra rẹ̀. ooo oh, i see ó ti yé mi mo rò pé ó ti tó time tí màá get personal housemaid mi nínú ilé. ẹ kí ni mo gbọ́. personal housemaid. Ah, ìtumọ̀ yẹn. Ah, kí ló ń la yín lẹ́nu ṣé mi ò wọ́ ọ̀tẹ̀ ni. Ah. nífẹ̀ẹ́ mi. yes. ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. what do you mean ṣé o ò gbọ́ nǹkan tí mo sọ ni yẹ kí ló expect kí n lò fún ẹ. o nífẹ̀ẹ́ mi kí ni ìwọ gbọ̀ngàn nínú rẹ̀. ah madam ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ jẹ́ ni tí mo respect ni mi bá sọ pé ẹni tó bá fojú ànáwó mi ẹ bọ́ra àmọ́ ọ̀dọ́ láṣọ ni. yeah that was in the past outset ni ni mi tẹ́lẹ̀ but position ti change èmi nìyàwó nulẹ̀ yìí because ọlọ́mọ ló lọ́kọ ẹ̀yin ò ṣe yorùbá ni. will you just keep quiet will you just keep your mouth shut tí wọ́n á tún gbọ́ tó sọ kọ́kọ́ mo lè bù ẹ́ nfa ma ja ẹ o are you alright. ẹ eh, ní láti pariwo you understand tẹ́ ẹ bá lè get ẹ fún mi i will get it myself but di méjì ìwọ ló máa sanwó yẹn. Eh, èmi ni di méjì ah, ṣé mi lè lárúkọ mọ́ lórí. ṣé ah. má bínú ìwọ má bínú ṣe ó jẹ́ kó oògùn bo mi seriously mi ò gbọ́rú ọ̀rọ̀ yẹn rí ah, nífẹ̀ẹ́ mi tó kó wọlé. ẹ stop ẹni ibi tẹ bá dé yẹn ṣé àwọn ọ̀rẹ́ ẹ tèmi lẹ ń pèlè gbére ẹ pan catch phone E wá lọ mute tv irú nonsense wo nìyẹn ṣé mi ò fi sáyé yìí ni ẹ fẹ́ mi náà sáyé mi náà kóníkálùkù jọ wà láyé ara ẹ àní kọlu ra wa. wà á nífẹ̀ẹ́ mi which kind level be this why she go just enter come up this thing. ẹ ah, wẹ́wẹ́wẹ́ ẹyin ẹ̀tẹ́lẹ́jọ lẹ́ máa gbọ́mọjọ́ mi ò báyè mo ṣẹ̀ṣẹ̀ dé látàrò mo sálárò gidi ni nǹkan tẹ ṣe ń sìn yẹn mo fún yín ni o ẹ má wà lọ́jọ́ mi ẹ má wà rárá o. why you dey talk for only yourself now ah madam i see also just come from hospital i will no get sense. ṣe ti gbọ́ òun lẹ ti gbọ́ bó ṣe ń lọ yẹn o so àwọn catch phone kẹ lọ. ṣẹlẹ̀ láti jọ òde kékeré kan ó ti pọ̀ jù náà òwò sọ fún mi I don't have any, any clue about it. tó ẹ̀ báwo ṣe sọ ọ̀pá ẹ̀ ẹnu wo ni mo fẹ́ fi sọ fún ayé gbé ọkọ mi fún ọmọdé mi lórí. How do I come to tell you that? How do I make myself tell you that? How? Just how? mi ò tiẹ̀ mi ò bínú kò sí nǹkan tí mo fẹ́ fi bínú mi dẹ̀ ní blame ẹ̀ bó ikú tí mo try láti tí mo try láti rò ni pé mo ń picture ẹ̀ kò yé mi mi understand it báwo ni òkú ẹ ṣì máa máa bá ọmọ ọ̀dọ̀ sùn like the method of it is driving me crazy. just ah ọmọ ìburú o ọmọ nífẹ̀ẹ́ yẹn mi yẹn burú o ọmọ yẹn burú ọmọ yẹn burú no no no no. Ah! Tony I'm, I'm so confused right now mi ò tiẹ̀ mọ approach to mo fẹ́ fọ́nrán yìí mọ́ báyìí. I don't know what to do. I'm so scattered. I'm so disorganized. I'm so so unsettled. Mi mọ nǹkan tí mo fẹ́ ṣe. I don't know what to make of all of this. Ó ti sú mi. Ó lè mú kí mo lẹ́nu mi tí mo máa bá náà Take it easy, take it easy, take it easy. You see, you have me. Ẹ eh? mọ̀ to tó máa You Mo mọ̀ kó yóò yé ti. Ó máa lé kẹ́hìn kúrò. Wà á lè kúrò ní ẹ̀. Wà á gbọ́ ọmọ owó ẹ̀. Wà á gbàdá ní wà á tọ̀. Ìwọ ló lọ́mọ. Ṣé wọn lè sáà gbọ́ sí mo sọ? Má jẹ́ kí má jẹ́ kí kókó disturb ẹ̀. You have see anything tó bá fẹ́ tó bá ṣàfẹ́ gbọ́n pa let me know. Ṣùgbọ́n wà á gbọ́ money, wà á gbọ́ money. You have to be very smart about it. Ah! this is no time pé kíyàn máa slow o slow rárá o má slow rárá o agbọmọlówó ẹ̀ wá lé dànù you get what i'm saying yeah wàá gba ọmọ yẹn ni yes. afa no. so ó dìgbà tí n bá gba ọkàn mi láàyè láti fún obìnrin mi lóyún kó bí ọmọ kọ́lọ́n tó lè lànà fún mi láti bímọ. bẹ́ẹ̀ni àmọ́ kò ń ṣe dandan ni pé kí ọkọ yín kó fẹ́yàwó mi nǹkan tẹ́kọ̀ọ́ nídìí ni pé kọ́kọ́ yín kó wóbìnrin kan tí ò bímọ fún tọkọ yín tó bá yẹ fún ẹnìyẹn lóyún tó bímọ báyìí ẹ̀ẹ́ kẹ́yìn náà máa dúpẹ́ ni torí wọ́n ní orí ọmọ òun ló máa pọmọ wáyé tó bá ti wá bímọ yìí tán ẹ wàá mọmọ yìí ẹ mú bí ti yín yóò máa yí mọ yín yóò máa ṣeré kiri lọ́dọ̀ yín tọmọdé ìtẹ́ bá nífẹ̀ẹ́ sí i tẹ ṣe gbà tọwọ́ tẹsẹ̀ bíi tiyín sí ẹ bẹ́ẹ̀ lọ́lọ́run àṣekẹ́yìn náà ó hmm, yẹ yín ọmọbìnrin tá a wá ń sọ yìí á jẹ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré kan tó yẹ pé kò tó yín rárá bẹ́ẹ̀ yóò fẹ́ dàbí nǹkan ẹ̀gbin ẹ̀mí tẹ́gbìn bá ta síyàn lára tẹ́rù pé ah, èmi sílé yìí ẹ̀rù nǹkan bẹ́ẹ̀ yẹn lè máa wá ọmọ tí ò tó yín rárá tí ò kéré sí yín tẹ bá ṣe gbà tọwọ́ tẹsẹ̀ ìdùnnú lẹ gbà wọlé ìhùn gẹ́lẹ́ inú bímọ ẹ bí rẹ. ilé ilẹ̀ o. Ah, kò lè kò lè ẹ ṣe ni tí wọ́n ní ibi ẹ̀gbin báyìí orí pọ̀ ń bẹ́ẹ̀ ẹgbẹ̀gbin ni. nǹkan táfà yẹn sọ gbọ́ bẹ́ẹ̀ just like that. babe mo máa gbàgbọ́ ṣébi kí n tó pàdé àfàì ó ṣáà ti pàdé àwọn èèyàn mi tànpọ̀ra wọn lẹ́nu ìhàn lọ́hùn tó jẹ́ pé owó owó owó owó ṣàánú máa béèrè lọ́wọ́ mi wọn náà wọn gbàdúrà fún mi àwọn ṣe gbá mi rí mi rí ìyípadà kankan mi rí solution kankan látọ̀dọ̀ wọn they just demand for money What tí wá tí mo ti pàdé máa ní kò béèrè one dime lọ́wọ́ mi ó there for me solution so why won't I work with him. babes come on jọ now. I love you. Trust me, I love you with everything. Trust me. Ah, tó bá ti máa jẹ́yàn, á jẹ́ nífẹ̀ẹ́ mi. Nífẹ̀ẹ́ mi. Nífẹ̀ẹ́ mi láti. Oh, I'm sorry. The reason it's nífẹ̀ẹ́ mi ni wípé akátá mi ló wà. Arọ́wọ́tó mi ló wà. Ọ́ndà mi ló wà. Nǹkan tí máa sọ fún ló máa ṣe. Torí pé mò ń ṣe dáadáa sí. Òun náà dẹ̀ nífẹ̀ẹ́ mi. So nǹkan tí máa fẹ́, ó máa bá mi fẹ́. I don't want to lose my husband to some strange woman akọ̀dédédé á lóun lóyún fún ẹ òun gbọ́mọdé kí ni kí tèmi wá jẹ́ torí bí márèjì ṣe ń lọ tí ò sọ mọ́ ń sìn bó ṣe ń lọ lọ lọ tó ń dùn yìí kó má lọ land crash so better kí ni fẹ́mi bí ọmọ fún ẹ. Adéjọkẹ́ Adéjọkẹ́ look I'm sorry mi ò lè ṣe mo love ẹ gan mi ò lè afford kí nǹkan kan come in between you and I no way kókó ò ní nífẹ̀ẹ́ mi kó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó bá lọ́mọ ìyá tó jẹ́ obìnrin I can't do it. Babes, I love you so much. And I can do anything, anything to make you happy. And if you love me like you claim, and you can do anything for me, then do this for me. Ọlọ́run bá ṣe lè máa yé nìyẹn. Àdákẹ́dájọ́ lọ́ba òkè. Ah. ọba ẹlẹ́sàn-án lọ́ba òkè kó tó ṣe bí sọmọlàkejì kó tó dánmọ́làkejì lóró ìgbẹ̀yìn ní ẹ̀rọ ìgbẹ̀yìn ní ẹ̀rọ kò sí kankan tẹ máa ṣe yẹ kò sí anything tẹ lè fi mí ṣe. nífẹ̀ẹ́ mi wọ inú kitchen yẹn kó lọ tún bẹ̀ ṣe kó dẹ̀ wá gbá gbogbo ilẹ̀ bíbá kó wá tún lè ṣe. ẹ jẹ́ má bínú kí lẹ́yìn ṣe ṣé torí tẹ fix nails ẹ yọ̀ náà gbogbo wájú gbẹ́nu lẹ́yìn ni. ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ mi ṣọ́ ara ẹ o má jẹ́ kí inú bí mi sí ẹ o torí pé mo ti ń kẹ́ omi pé mo stupid o ṣọ́ ara ẹ wọ inú kitchen yẹn kó lọ tún bẹ̀ ṣe fún mi. Oh ẹ̀sọ̀ nǹkan mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ lè máa ranjú tó mo tẹ́rù màmá bà mí not anyone. èmi wọnú kíchì ẹ̀kọ́ lọ́kọ́ tí mi ò bá ṣe kí ẹ jọ ẹjọ ẹjọ ẹ má tì mí tí mi ò bá ṣe kí lẹ fẹ́ ṣe. wọnú kíchì yẹn lọ́kọ́ lọ́kọ́ ṣe nígbà mi wọnú kíchì yẹn lọ́kọ́ ṣe. I will not do anything and kò sí nǹkan kan tẹ́ máa fi mí ṣe. ọmọ yóò mọ̀ mi ọkọ̀ ń kúrò mi ni ò mọ̀ mi o torí pé o ti bá gbé all these years mọ́ pápá ẹ̀ ò mọ̀ mi ni what. ẹjọ́ ikú ẹ̀kọ́ tó wà bọ́lá ti rẹ́lẹ̀ tó lọ́ọ́ yẹ́gun. ẹ kò èmi tí mò ń nà sọmọ lọ́wọ́ lẹ́ni kí mo á tún lè ṣe kí ló ṣe yín tẹ̀lé tún lè ṣe kí ẹ kí ló ṣe yín kí ló dé tẹ̀ lánàá ẹ lóyún sínú náà kì í ṣe iṣẹ́ ilé kankan mọ́ kò kì í kí mi mọ́ kódà ó tún ní má fọ ọkàn mọ́ òun àwa kó àwọn ọ̀rẹ́ wèrè kan wá sílé mi àwọn ọmọ aláta àwọn ọmọ gọ́tà kan wọ́n tún máa bú mi nínú ilé mi hell no she has to leave today. it's, it's alright it's alright darling it's okay um, maybe it's alright ó mọ̀ pé tó bá fi dídà tèmi gẹ̀yìn àti kúrò nílé yìí àti kúrò ìwọ náà ló máa ń ba bẹ̀bẹ̀ ìwọ ló ní kí n ní sùúrù a ti kúrò. no kò tẹ need kò ní sùúrù mọ́ because ọmọ ti pé bíi seven months already eh. so i can handle every other thing myself kò sí nǹkan tó ń ṣe inú ilé mọ́ i have no need for her anymore. mo promise her first larola she's gone she's gone ah, ah imagine. Ah, báwo ni ọ̀sẹ̀ máa wà nínú ilé mi tó máa máa ní mí lára in my house ah, kò lè wọ́ọ̀kù láyé. babe anything the matter? I'll be fine. I'll be fine. Ṣé lórí ọ̀rọ̀ onífẹ̀mí iná ni? Nífẹ̀ ọ onífẹ̀mí lèmi máa máa rò ọ́ ló máa jẹ. Ọ̀rọ̀ contract tí mo gbà tí mo sọ fún yẹn ló ń disturb me honestly. Kí tún ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀? Ṣé bí mo ti fún five million tí mo promise ẹ̀? Àwọn company yẹn yarí gan ni. Wọ́n sọ pé gbogbo materials ta fẹ́ lò pátápátá àwọn fẹ́ inspect ẹ̀ kó tó di pé a máa bẹ̀rẹ̀ sí ń lọ install ẹ̀. And you know to get it, it's like twelve point something million naira mo tí mo rẹ̀ ti sá sí lọ́tún lọ́sì mi ò rí five million tó fún mi nǹkan yẹn ló wà lọ́wọ́ mi. ṣé o ní any means tó ti lè rí owó again mo lu gbogbo bẹ mi ò gẹ̀tẹ̀ even ọba ọba tó celebrate ẹyẹ birthday ní twenty eighteen yìí mo pè kò rówó fún mi. ó dẹ̀pọ̀ lọ́wọ́ mi báyọ̀ mi ò I don't think I have any loose change. I feel capital to move fi ń business mi. Ah. And you know I have to go to Italy this month. Yeah, I know. Capital business ẹ̀. Ah. Nǹkan tó kọ̀ wà pẹ̀lú àwọn ibiṣẹ́ yìí ni pé ọ̀hún pẹ́ dáwó padà wọ́n máa tètè sanwó yẹn. Ó dẹ̀ mọ̀ pé géèmù tó wà lórí ẹ̀ pọ̀. Nǹkan tó ń ṣe mí gangan nìyẹn. Hmm. Ok, ah. tí bá fún ẹ ní another five million kọ́, can you get it back in like six months? Ah, six months báwo? thirty days lẹ́yìn tí bá ṣe installation wọ́n máa sanwó mi náà yeah a month wọ́n máa sanwó six months ti pẹ́ jù náà máa fún ẹ tó bá tó bá lè fún mi mi ò mind babes. okay then first thing tomorrow morning you get five million naira. are you for real. Mm. okay anything for you my love. thank you so much. Mom, mọ can you wọn náà ni wàá ṣe thank you so much. àjọ ah, nífẹ̀ẹ́ mi máa kó nílé. àṣà àṣọlẹ̀ no no ah, máa kó nílé lẹ́nìí. i trust ah, you. lẹ́nìí lẹ́nìí nífẹ̀ẹ́ me máa lọ mo dẹ̀ mí nẹ me. Ah. yes after all èmi mo nílé mi so she ṣe àṣọlẹ̀ yìí. so pé mò ń bẹ̀ ṣe eré ni a ti lè dànù ní hmm, àtọkọ mi náà lájọ lè. ọkọ mi ó wà ó wà. Ah, kò tiẹ̀ wá wálé láti bíjọ́ mẹ́ta o mi mọ ó ń pé délé tó bá lọ bíṣẹ́ ẹ̀ tó bá tiẹ̀ máa jáde wọ́n á sọ fún mi pé òun ò ní wálé o àbí nǹkan kan máa tiẹ̀ mọ̀ ọlọ́run ti tó bíjọ́ mẹ́ta ẹ̀rù gan ti ń bà mí báyìí mo ti make police report already ah, inú ẹ náà mo ṣe wà yìí ọlọ́run á bá mi ti wálé mi ìmọ̀ níbi tó wá sí mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀rù ti ń bà mí báyìí pé bí ó sáré ṣe business trip kan lọ àbí nǹkan kan nìbọn normally ó máa pè mí. ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe jàre èmi náà fẹ́ tètè sáré lọ ra nǹkan tí mo fẹ́ rà all right darling ẹ ṣe. pẹ̀lẹ́ sweetheart ẹ pẹ̀lẹ́ just relax ẹ everything will be fine kó ti sọ pé máa rí wọn so kò take easy ṣùgbọ́n. torí ìjọ ò lọ fẹ́ rí orí wọn máa rí wọ́n máa rí iná mo ti wà látijọ́ ẹ̀ wọ́n gbọ́ owó tó tún kù lọ́wọ́ mi lẹ́yìn lọ́rùn tí mo manage orí pé wọ́n ń iná ni mo lọ létò ìní anything lọ́wọ́ mọ́ báyìí anything. kí ló máa wá ṣe báyìí i don't want to don't know pé eh? um, that reminds me wọ́n ti gbà tí mo ní problem nígbà kan tó ní pé mo eh, máa mú mi lọ sọ́dọ̀ àáfà ẹ̀ ṣé wọ́n ti wọ́n ti àbí ẹ̀ jẹ́ ká lọ síbẹ̀ yẹn kò sí nǹkan tó lóun máa ṣe tí téèyàn bá lọ sọ́dọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n á fi nǹkan tó wọ́n á fi ọ̀nà hàn wá ṣùgbọ́n this place go there àbí báwo ló ṣe máa ṣe ṣé wà lọ síbẹ̀. ẹ bọ̀bọ̀ kí gbogbo ọ́fíìsì máa fi pàfọ́ọ̀mù yìí gangan ó dá mi wúwo ìbẹ̀lá jùlọ ó lé ẹ̀kọ́ owó bọ̀ ẹ̀kọ́ owó dé mo lọ sọ́dọ̀ àfa ẹ̀yìn àfa ilé wa bàbá oníbàbà mo gbé bàbá oníbàbà mọ́ra mo ní ẹ ok mo lọ fún yàrá làárọ̀ lọ́tún lálẹ́ ẹ mo wá dé sí ẹ sọ òun tẹ́wọ́ òun ṣe rubbish pẹ̀lú mi. ok wa wa wa ìgbà tó ń pariwo tó ń fẹ́ fún tó ń ṣe ogbà ẹ̀ sí kí ló fẹ́ kí èmi ṣe bọ́bọ́ yìí di méjì yìí èmi gan fúnra mi mi mọ̀ pé scammer ni ó dẹ̀ ti lò ó ti lò fún wa nìyẹn so ewa ni ariwo wèrè tó ń palẹ̀ mi lórí. kí ló sọ fún mi sí ó lò ó lò fún yín nìyẹn ẹ kí wàá ní kí láwọn ọlọ́sọ̀ lálẹ́ tí mo fi ṣe rehearsals tí màá wà nílé màmá dá sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ màmá dá sọ̀rọ̀ bí pé mo fẹ́ ń ṣàwèrè láì mọ̀ pé rehearsals mò ń ṣe èdè tí mo sọ mò ń sọ gan ìyá oníyà mo ti tó ṣe iṣẹ́ ẹ̀ kílìkì tán kẹ̀dẹ̀ fún mi lọ́wọ́ mi ẹ̀ fún mi lọ́wọ́ ẹ̀ sọ rọ́bìsì pẹ̀lú mi. gàgà wà jẹ́ ń ja ẹ tán ìyá oníyà tí wọ́n sọ yẹn di méjì lò fóun náà wá di méjì ó kó orí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó kó pọ̀ ni ó lórí ẹ̀ ó lórí mi ó lórí ìyá ẹ̀ so ògùn eléyìí ó dẹ̀ ń ṣe gàgà ṣó lè dá mi mú ni kí ló ṣe é gan náà. Ah, ah, bọ̀bọ̀. àdé à ń fà á ń ṣe ṣé tó bá súnmọ́ mi ṣe ò ní jẹ́ tọ́ni kí ló ṣe ẹ̀gàn náà. gbàgbé òsì gbàgbé bó o tóbi àbọ̀ òfẹ́ gbàgbé yẹn tí bá lè lù ẹ̀ máa fọ́ ọkọ̀ tiẹ̀ máa gún ẹ ah. àyẹ̀mí máa fọ́ ọkọ̀ tiẹ̀ máa gún ẹ. jẹ́ kó rí ẹ pé o mo gba Jésù ni o mo ṣe ṣe gba Jésù kò pẹ́ tí mo gba Jésù ká ní mi ti gba tí bá bẹ́ẹ̀ wá lẹ́fì. ẹ bá gba Jésù kan gbà tó gba Jésù kan. afa ṣé kò sì tẹ ẹ wo ìyá níbi tọ́wọ́ dé ẹ má ra fáàmì kankan àmì iṣẹ́ fáwọn kan ọ̀kan fi mílẹ̀. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìyàn ló gbé ìyàn wo ló wá ṣàdúrà. ìyá ibi tọ́wọ́ dé yìí ó ní tó yẹ ṣẹlẹ̀ ni pẹ̀lú di méjì àtàwọn àjọ plan ni o. ẹ ẹ tí wàá sọ pé mi ò understand kan tẹ sọ irọ́ ni mo ń pa àmọ́ èmi ò ní lè ṣe ẹ̀sà because bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ti ń gbé ọ̀dọ̀ madam sí i mo ì kéré gan in fact I think I was thirteen years old but mo gbé dé ọ̀dọ̀ madam and àwọn náà rán mi lọ sí school because mi ò kàwé ìgbà tí mo fi dé ọ̀dọ̀ wọn and kẹ́yìn gan tó débẹ̀ ni mo ti ń bá wọn ṣiṣẹ́ wọ́n dẹ̀ mú mi gẹ́gẹ́ bí àbúrò ni so mi ò nílé mi ò nílé ṣe yẹn sir má bínú. well tó bá sọ pé o lè ṣe honestly o ma disappoint me yes <laughs> because owó ẹ̀ nílò yá ọ̀tẹ̀ alright bọ́ ọmọ kan fẹ́ kó ro nǹkan kan pé kò sí bí èèyàn ṣe máa wà láyé yìí at some point in time nígbésí ayé èèyàn èèyàn ní fẹ́ jẹ́ second or third fiddle alright wọ́n fẹ́ afẹ́ you know afẹ́ step up afẹ́ move up. kọ́fà. ọ̀rẹ́ ìyẹn ni mo fẹ́ kó àfẹ́yìn o ti wà níbi kan thirteen fifteen years ago o lè ṣe wà lójú kan àfẹ́yìn lọ síwájú rádà bóyá tún wá sẹ́yìn ni mo fẹ́ kó ròyìn but èmi kàn fẹ́ aṣọ ẹ̀ wípé èmi máa fún ẹ ní five million naira alright five million naira màá make sure pé mo rán ẹ lọ sí America wà ibi tó máa dé sí lamẹ́ríkà iṣẹ́ tó máa ṣe lamẹ́ríkà máa dẹ̀ ìṣọ́ kó padà wá sí nàìjíríà mọ́ rárá. five million. five million naira. at america. yeah amẹ́ríkà ni wà máa gbé wàá da amẹ́ríkà náà alright ìyẹn lèmi kàn fẹ́ kó mọ̀ pé mo máa ṣe fún ẹ. ẹ sàn kí lè fẹ́ kí n ṣe sàn. now you're talking a kàn fẹ́ lù against ọ̀gá ẹ ni láti fi wọ owó lọ́dọ̀ ọ̀gá that's all kí ni kí wọ́n ṣe fún wọn. gbogbo ètò kù fìyẹn lẹ̀ wo ọ̀nà tó máa gbé gbà ìyẹn ò kí ṣe business ti rárá ok báwa bá kàn ṣe ń lù ú ní kí wọ́n máa ṣe jó sí. Um, guys mo fẹ́ kẹ́ mọ̀ wípé iṣẹ́ tó wà lọ́wọ́ àtàfẹ́ṣe yìí mo fẹ́ kẹ́ jọ torí ọlọ́run kẹ́ jẹ́ ká farabalẹ̀ alright ma need time as in real time ma need like four to five years láti fi operate. kí ló dé. torí pé mo fẹ́ gbà gan. no nǹkan tí mò ń sọ ọ́n sì ni pé ṣé four to five years yẹn ṣe pé ìgbà tí a fẹ́ fi plan ìgbà wo lówó máa tẹ̀ wá lọ́wọ́ táwọn mọ̀ pé à ń rówó gbà wọn gan ni fẹ́ ẹ farabalẹ̀ ah, èmi ò mọ̀nà tó lè gbà wá mi mọ̀ bá ṣe máa rìn mi tí bá sọ pé báyìí mo ṣe fẹ́ play ẹ̀ mi mọ̀ nǹkan tó lè gbà àbí nǹkan tí mo sọ yẹn bó bá dẹ̀ ṣe gbà ni mo ṣe máa rìn tó bá rí pé kí n dọ̀dẹ̀ màá dì í tó bá rí pé kí n dodi màá dì í tó bá rí pé kí n ṣe kí ni kí n ṣe bí babaláyé màá ṣe àmọ́ náà tó máa gbà mí ò tí ì mọ̀ mo kàn mọ̀ pé nǹkan méjì wà tí mo ti achieve already mm-hmm. one kò lè lóyún fún mi kò lè bímọ fún mi yeah two I've got I've got Nífẹ̀mí now mo ti win heart Nífẹ̀mí already oh yeah oh yeah oh yeah oh yeah so guys ẹ jẹ́ ká wà bẹ́ẹ̀ all right mind you four to five years nǹkan ṣe pé kò ní kan rárá òjò á máa rọ̀ ó kàn lè máa ṣe tó tó tó but after five years ara sán òjò àwa bẹ̀rẹ̀ kò ní dá rárá ẹ máa gbọ́ pààrà ara sán. ó wà òkè bẹ́ẹ̀. Uh. so bẹ́ẹ̀ mi àti ẹ ṣe máa rìn àfàwálẹ̀ discuss it okay. That's it. Yeah no no kò ní kò ní. àǹfààní opportunity gidi ni platform gidi ni mo fún ẹ wàá lè change àwọn underwear ẹsẹ̀ tó mọ̀ mọ̀ pé o lè wọ bra kan fún bíi four years. <laughs> ṣé o wọ o wọ colour bra yìí. òun wọ iṣẹ́ àìlówó lọ́wọ́ ni mo mọ̀ pé kò lè wọ́ọ́rú ẹ̀. tó bẹ́ẹ̀ kọ́ sí mú kó má sọ nǹkan fún wa ìyá ìyá ìyá ṣe fún wa hello. yìí yìí mú kí ló ṣẹlẹ̀ mú kí. Máa mi ẹ máa kù sí ibà yìí. Mo máa sọ kí ni pé báwo ló yẹ jẹ́ kó báyìí dá? Mo sọ wípé kó má sọ nǹkan fún yàn kí ló jẹ́ náà. Màmí, ìyá mi, alájà. Hello, hello, hello, alájà. Tiẹ̀ báyìí, o ti jẹ gbèsè, o ti dáná. Èmi, Ọlọ́run máa tóbi o, Ọlọ́run máa ju ẹ̀dá lọ kò máa síbi tẹ̀dá lè sáré láyé yìí tó máa lè bá ọlọ́run èèyàn máa lè mọ̀ ṣe tó títí títí tí kó lóun fẹ́ ní ọgbọ́n tó lọ́run ni àbí mo lè gbọ́n tó tí mo ṣe feel pé mo smart tó èmi. but ọ̀rẹ́ impression tó fún mi nípa man yẹn ni pé ó like uh, the man loves you the man cannot do without you like he's head over heels in love with you so kí ló wá ṣẹlẹ̀. ṣùgbọ́n pé different reasons lèyàn ṣe máa wọnú relationship. okay when I met this man nǹkan tó wà lórí mi ni wípé mo fẹ́ gbádùn owó ẹ̀ kí n lè exit hmm. nígbà tí mo dẹ̀ rí nǹkan tí mo fẹ́ mo dẹ̀ ń gbádùn ara mi jọ ṣé ìwọ wà ń bẹ̀ ni oríṣiríṣi mindset lèèyàn máa ń gbé wọ relationship ẹlòmíì máa lọ with the mindset pé ah bọ̀bọ̀ yìí fine mo like physique ẹ̀ bóyá physique ẹ̀ ló kó jẹ tó fi ń dé ìtẹ̀ pé ah, ọmọ tó bá tí boyfriend báyọ̀ wá ń pè is that your man yes my man wọ́n á wò látòkèdè lọ́wọ́ èmi ò ráyè gbogbo body structure yẹn ta ló ráyè kéèyàn náà kọ́ máa lọ kọrin máa pa mi ò ráyè òṣì mm-hmm. bẹ́ẹ̀ ṣe wà mindset tẹ́mi gbé lọ́bẹ̀ ni pé kí n gbàgbó nǹkan tí mo fẹ́ gbà nísìnyí my mission is accomplished so why why wait again bí mo ṣe wà yìí mo ti yá bẹ́ẹ̀ ni mo sọ. wait ó yá jọ nítorí ọlọ́run tí màá yín bá rí ẹ tó bá kàsí àmì tó bá bẹ̀rẹ̀ sí ní embarrass pé gbogbo properties tó gbà ló ń fẹ́ gbà padà ńkọ́ what would you do. ó máa béèrè properties ẹ padà ó máa béèrè owó ẹ̀ padà. yes. lọ́wọ́ mi. yes. jọ má bínú ṣé gbogbo ìgbà tó ń sùn sórí bẹ́ẹ̀ tó ń ṣe hàn hàn hàn ṣé orí ìyá ẹ̀ ló wà ni. Ah. ní ọmọbìnrin ni àbórí àbúrò obìnrin ló ṣe wá fẹ́ béèrè property lọ́wọ́ mi. jọ nítorí ọlọ́run hmm. àjọṣe fúnra wa ni gbà fún múrí ni gbà fún gbádùn ó gbádùn hmm. èmi náà rẹ gbádùn nǹkan tèmi náà fẹ́ gbádùn bẹ́ẹ̀ ṣó fẹ́ gbọ́ ṣadé bó ṣe wà yẹn ká pàdé ń patí ìfà kò ń tẹ́ ẹ ṣe patí kó wọlé báyìí sínú ilé ẹ̀ ń sìn báyìí kò dé kò ní hello kí n kúnlẹ̀ kí n kí ló ti ní sá kí ló ti máa fi lọ ti máa fi bọ̀ wọ́n kò lè mọ̀ pé mi ni. yé bẹ́ẹ̀ni ọ̀rẹ́ that's the way it works. ẹ̀yin tún gbóná o hmm. wọ́n ṣe kí ni. bẹ́ẹ̀ni mo sọ kò lè dá mi mọ̀ mọ́. Hmm. ẹ gbà. kí ló dé. just like that. ah ah okay so how do you think they do it tán máa ti fẹ́ gbogbo èkó tán tó dẹ̀ pé most of them ò ní dá wọn mọ̀ mọ́. ọlọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó ń ṣe dáadáa ìyẹn ọmọ àjọ wọn lójú o wọn náà mọ̀ wọn náà èmi ò mọ wọn o ó jọ ọmọ ìráyè báwo dẹ ni. ó gbóná o ah, ṣé mo pààyàn ni. Ah, kò dìgbà tó bá pààyàn. o dẹ̀ ń make it seem like nǹkan burúkú kan ni. o lè ṣe kán lè tọ́ igbó tí bẹ́ẹ̀ ni jọ. wọ́n dẹ̀ máa ń sọ ọ́ pé kò sí àṣegbé àṣepamọ́ ló wà má dẹ̀ tún máa sọ pé kò sí ní tó jọ́sẹ̀ aláwa kan wà tá a gbọ́nsẹ̀ àṣé mi lè gbọ́njọ́ lọ́hùn lọ àṣé lóòótọ́ kò sáṣegbè àṣepamọ́ ló wà. èmi ah! ọkùnrin dẹ̀ gbọ́njú mi ló dẹ̀ outsmart mi ó dẹ̀ gbá mi ó dẹ̀ lọ bẹ́ẹ̀ nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀. oh God. ìgbà ṣe lóore má bàjẹ́ bíi jákèjádò ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ o. o, o, o, o. Èdùmàrè dákun ṣe nǹkan sí ọ̀rọ̀ ènìyàn ènìyàn ti yí padà kúrò lónìí ó ṣe dáadáa ẹkún ọmọlàkejì làwọn fi ń ṣayọ̀ ẹ o ohun ìtìjú ìgbà kan rí làwọn fi yan ọgọ ìsẹ̀yìn. Ah.